أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث في كتاب الله وخير هدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر La vidéo à tenir pour la la à ìdákẹ́jẹ́ wa lélẹ́yìí èyí tí wọ́n dárúkọ mi sí ẹ má jẹ́ tọ́pẹ́ nǹkan mi sí. náà ìgbà mi wá ń bẹ tí wọ́n dárúkọ ọlọ́run ọba sí nǹkan ṣùgbọ́n kì í ṣe torí ọlọ́run ni wọ́n fi pa wọ́n yẹ pa fún ṣá wọ́n yẹ pa lọ́nà fi ṣe tutù wọ́n fi ṣe tutù ẹ̀rí àmì àpè lórúkọ mi tí ì ṣe tiẹ̀ àní náà fi ṣe sàárà èèyàn mi láti jẹ́ ni. àti kó àwọn ọmọlẹ́yìn rẹ̀ pọ̀ bá wọn. Yẹ́wà sọ pé tà jáàlù kan ló wà wọ́n àmọ́ lókẹ́lì mọ́ àdàjàlù àwọn èèyàn bíi tiẹ̀. Ọlọ́ni ẹ̀ rí àwọn èṣù àtọmọlẹ́yìn rẹ̀ la yuhuna ila awliyaihim wọn a máa fi sọ ọkàn abẹ́mi àwọn alábàáṣe wọn. ájò ni wọn á pè ní tí èsì e tiẹ̀ tí ní ti ṣètọ́nù kọ wọn láyò hóònà ẹ̀rí látara wáhì ṣètọ́nù ọ̀lù wọn nù wọn ní tánú fi dìfẹ́ǹdì ara wọn sábà dìfẹ́ǹdì ara ilé yóò jáde lóòkùn láti máa bá ń jẹ pé ara kò sí tó burú mẹ́ ájò náà la fi ṣe ọlọ́wọ́ kájò lè yóò jáde lóòkùn. turn off حكم مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا إلا بأنفسهم وما يشعرون وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله الله أعلم الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد وعذاب شديد بما كانوا يمكرون ọlọ́run bá fẹ́ ṣàpèjúwe ẹni tó dúró déédéé àtẹni àlò fún wa ọlọ́run subhanahu wa ta'ala ń sọ fún wa báyìí pé ní àwọn àmì. láìlà ẹgbẹ́ kọ́lọ́ ń tó fọ́nà mọ́ torí pé kéèyàn tó mọ̀nà bí wà pé yẹn òkú ni kódà bí ẹ̀rẹ̀ lónílẹ̀ ẹ̀rẹ̀ ni tó jókòó tẹ́lẹ̀ fa àhìyà ìnáàhù làbá yẹn ẹni ẹ̀rẹ̀ tó jókòó tẹ́lẹ̀ làbá fi ẹ̀mí sí lóye ayé pẹ̀lú kí ni rìlì ìlì pẹ̀lú. ìfẹ́ wàlí ìmánì àti gbàgbọ́ wàtọ́ àti àti ìtẹ̀lé tọ́lọ̀. àwọn akadé máa ń sọ ní dàlà eré ìmọ̀ ẹ̀sìn torí pé tó ní máa tẹ́ntí òní máa yàtọ̀ síra wọn. ọlọ́ni aliyastawi alladhina ya'lamuna walladhina la ya'lamuna innama yatadhakkaru ulul albab ẹni tó nímọ̀ àtẹni tí ò nímọ̀ wọn àdọ́gba onílàákà ìlú lè mọ̀. ẹ̀rí ìmọ̀ máa ń sọ ní dáláyé ni. fasbar bil ilmi wala taj'al bihi abada. ìkànnì ọ̀jọ̀gbọ́n ni gbìyànjú kó wọn náà nímọ̀ mọ́jà láì mọ̀kan torí pé anaasu mawuta wa o lèlè ilimi ahaya o ẹ̀rí àwọn èèyàn bí òkú ni wọn alul ilm ẹ tó bá ní mẹ́sìn àwọn ni àhàyáwò àwọn ẹlẹ́ni tí ń sẹ̀ ẹ tó wà ní kúfúrù tó ṣe kẹfìrí sọlọ bí òkú ni ẹ nímọ̀ wàlí ìmáà tó nígbàgbọ́ sọlọ́run àti gbogbo ohun tó nígbàgbọ́ sí wà tọ́ tẹ́lẹ̀ wà àyà iná o àbáyé ayé pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ní sọ ní ìdálàyé. Tẹ́yìn mọ́tò wáyé wá ṣe. ta'ala mo ṣe ni kò ṣe ọlọ́ni abáyé wàjà ńnàláwù nùrọ̀ abáfo ní ìmọ́lẹ̀ yẹmùsíbìhì fìnnáàsì fínfínrin láàrin àwọn ènìyàn ìmọ́lẹ̀ kínní ìmọ́lẹ̀ Islam ọlọ́ni wallahu waliyul ladina amanu ọlọ́ni ọ̀gá alákòóso àwọn mùmíní yukhrijuhum mina zulumati ila nur amúmọ̀jáde mi òkùnkùn lọ́ọ́ bì mọ́lẹ̀. amọ̀jáde ń bí òkùnkùn lọ́ọ́ bì mọ́lẹ̀ ibi òkùnkùn ẹbọ ibi òkùnkùn ìṣekèfèrí sọ́lọ̀ ibi òkùnkùn ẹ̀ṣẹ̀ àwa mú ọ lọ bí ìmọ́lẹ̀ gbàgbọ́ ìmọ́lẹ̀ tẹ̀lé tọlọ́hun ọlọ́ni ẹ̀yin náà wẹ́ni tá a yọ jáde kúrò ń bi àìmọ̀kan tó jókòó tẹ́lẹ̀ wà àhìyà iná ẹ̀hù tí àwa fún ní ìmọ̀nà tó mọ̀nà kí la fi fún ní ìmọ̀nà yìí òun náà lọ́rọ̀ ẹ̀sìn tó tẹ̀lé ilé fi yà pé ní ẹ̀sìn ni ó jẹ́ alẹ́ sẹ̀mí tí ọlọ́mọba subhanahu wa ta'ala ó sì fẹ́ ká ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala ó ń sọ fún wa ní ààyè mi ìbákan nínú alukur'an ọlọ́mọba subhanahu wa ta'ala ń sọ fún wa pé ní wa kadhalika awhayna ilayka ruhan min ọlọ́ni bẹ́ẹ̀ láàárẹ̀ wá àyísí rẹ̀ ànábì àwọn sàlá látọ̀dọ̀ wa ma kunta tadiri ma alkitabu wala aliman ọ ma ti ń jẹ́ alkitabu alquran tẹ́lẹ̀ ọ ma ti ń jẹ́ gbàgbọ́ walakin ja'alnahu nuran nahdi bihi man nasha ṣùgbọ́n aláṣẹ ní mọ́lẹ̀ tá a pẹ̀sẹ̀ ni tó bá wà fi mọ̀ náà fi hàn pé ní ìṣètọ́lọ́ ètò ọlọ́run bá gbọ́ lè mọ́lẹ̀ ẹni tí ò wá ní tẹ́lẹ̀ tọ́lọ́run fún ọlọ́run ẹni tí ò ní tó jókòó tẹ́lẹ̀ tí ò sí lórí ìgbàgbọ́ àwa fún nígbàgbọ́ ó wá rìn láàrin àwọn èèyàn pẹ̀lú ń ta fún yìí ọlọ́ni kàmánú mọ́sálù fi tòlùmáàdì ṣe é fẹ́ firu ẹni bí ẹ̀wẹ́ ẹni tó tún wà nínú òkùnkùn ìsìn tó ò tí kúrò ń bẹ òkùnkùn kí ni jama òkùnkùn àyìnbọn kan òkùnkùn ẹbọ. ọ̀kọ̀kọ̀ àìmọ̀kan. sẹ́fẹ́ fi wéré àwọn ni káma masalu fi tolumá sẹ́fẹ́ fi wéré tó yẹ pé ó wà ní òkùnkùn lẹ́yìn sábì khariji minha tí ò jáde kó mbẹ́. ayé kọ́ni sábàsáti alẹ́ tóru tí gbogbo ẹ ti dàrú mọ́ lọ́wọ́ ọmọ yẹn ẹlòmíyẹn wò láwọn àṣebáyé ti àti ẹ̀mọ́ yìí tá a ṣe mọ́. ṣùgbọ́n tó bá gbẹ́sìn rẹ̀ yé òye wà fún ìmọ̀lẹ̀ ń bẹ wájú rẹ̀ tó ti là gbò kò dàrú mọ́ òun lọ́wọ́ anábìá mọ́tà sọ́lá ó ní òun fi wálẹ̀ lórí ìlànà tó yẹ pé láìlú akànnà háàrì ha ọ̀sán rẹ̀ àtòrú rẹ̀ bákan náà ni ìsìláàmù ò dàrú ọ̀nà tó lágbo ni ṣùgbọ́n tó yẹ pé ní kò sí ìsìláàmù àbí ṣe lọ́dẹ̀ tí ò tọ́ inú òkùnkùn ni ó wà kọrin yóò sì tó kó lọ́wọ́ ọ̀rọ̀ mọ̀ dàrú mọ́ lọ́wọ́ kódà kó máa kí n pariwo káàkiri pé ọ̀nà òun ló dà bẹ́ẹ̀ láláwo bẹ́ẹ̀ lẹ́lẹ́bọ ọlọ́run ṣe fẹ́ẹ́ fẹ́ ń tọ́jú pé ó wà nù mọ́lẹ̀ ń fi mọ́lẹ̀ rìn ń fi mọ́lẹ̀ ẹ̀sìn sáyé ń lo gbàgbọ́ lórí ara rẹ̀ ẹ̀rí ó ń lo gbàgbọ́ tọ́lọ́ ní gbogbo tọ́lọ́ ní gbàgbọ́ sí onígbàgbọ́ sí onítẹ̀lófin ọlọ́run sẹfẹ fún ẹni tó yẹ pé ní ọkọ̀ tọ́lọ́ wà ní òkùnkùn tó yẹ pé ní gbogbo ẹ ti dàrú mọ́ lọ́wọ́ wàá sílámọ́ tí alẹ́ ìlú mọ́sáàlì kọ́ ọ̀nà ti dàrú mọ́ lọ́wọ́ fàhádọ́rà olùhàm wàlgàm wàlhùs wàṣàkà gbogbo oríṣiríṣi aburú bíbànújẹ́ àjálù orí ibú ó ti bá yàtì kẹkẹrẹ ni wọn àtẹ tó ti lọ tí ò ti ń bọ lọ ti rí irun afaman yamshi mukibban ala wajhihi ahada ṣé ẹni tó yẹ pé ó dojúbolẹ̀ ó ṣubú wá ń fojúbolẹ̀ ní rìn wá rìn lọ tó ló mọ̀nà ní afaman yamshi mukibban ala wajhihi ahada aman yamshi ala siratin mustaqim abẹ́ni tó rìn lọ́nà tó tọ́ tó sì wà lọ́nà náà tí ò kú ń bẹ́ sọkúsọ ni jẹ́ ẹ̀mọ́ gbogbo wa kẹ̀kẹ́ náà ni kò sí yàtọ̀ ilẹ̀ ń dákẹ́ ní yàtọ̀ òkú làwọn mí lórílẹ̀ wọn ẹ ṣàlàyé ẹ kàn rìn ẹ kàn wá sọ wọn jẹun ni torí pé gbogbo tí wọn wáyé wá ṣe ti dàrú mọ́ lọ́wọ́ wọn ṣe tọ́lọ̀ ọlọ́ni fẹ́ẹ́ jìjọra wọn bí aliyẹ́tẹ̀wé ashabu nari wa ashabu lijanna ẹ̀ tó jẹ́ ashabu nari tí ń ṣiṣẹ́ iná àti tí ń ṣe àlùjẹ́ náà ṣe àfihàn wéra wọn ni wọn àjọra wọn ọlọ́ba subhanahu wa ta'ala sọ fún wa ń bì pé ní àwọn ẹ̀tọ́ anú òkùnkùn tí wọn mọ ibi tó ń lọ tí gbogbo ẹ̀ dàrú mọ́ lọ́wọ́ sẹ́ẹ̀fẹ́ fi ẹni tọ́lọ̀ ń fún ní ìmọ́lẹ̀ الشيطان يحسن لهم أعمالهم أو يحسن لهم أعمالهم الشيطان وسيء ما زال كي إيجاد شيئنا لودا ẹ̀rí bọ́kíbọ́pẹ́ yóò gbà pé lánàá kó ń kú sórí ẹ̀ ẹ̀rí kọrin yó yóò gbà pé lánàá náà ló dáa jù kò sí lánàá mi mọ́ lẹ́yìn yóò lọ lè rí ìjọba ọlọ́run ṣe tó mọ́tò sọ́wọ́ látàrí ìjọ náà nù ọlọ́ni wọ́n sọ pé ńlá ayédèkúlù lè jáná illa man kana hudan aw nasara ẹni ẹ̀kọ́ tẹ́ ń tó lè jọba ọlọ́run àbí tó bá ń jẹ́ yẹ̀húdí àbí nasara tilka amaniyum irú ọkàn wọn tán ronú kul hatu burhanakum wọ́n ká sọ fún pé ní ẹ sáwọ́ ẹ̀rí yín lórí tẹ̀sán nǹkan tó sọ ọ̀dẹ̀kí ń dodo lẹ́ ní kálukú náà ni ó mọ pàpẹ́ mọ́rọ́ òdodo tó ti wá ló dáa jù kódà kí nǹkan tó ń da kó wọ́ ṣètọ́ ni ó sì máa sọ fún ẹ kó ló dáa jù ẹ pé táwọn ló dáa ẹ̀rì wà kó ló ń yẹ́dẹ̀ ìyí wá sí la àbílẹ̀ ìlà kódà bí n tọ́ larúbá wọn fi ń sàpèjúwe orin kan ni pé gbogbo yẹn ní ń mọ́ra pé à ọmọbìnrin láyé láyé à ẹbí mi ní kálukú sáà ń lò látòkèrò láhùn bìtàkà lẹ́yìn ló ti ẹ̀rí tí wọ́n rò bẹ́ẹ̀ ni kálukú lè ní ń pè ra rẹ̀ èmi àwaláwa lórí òdodo àwaláwa lórí òdodo mọ́kímọ́kọ́ ẹgẹ́ ṣe tọ́nu ó sọ fún pé tiẹ̀ gan ló dànù ìyẹn ló bàtẹ́ bá tàǹfẹ̀ ò lè kú lórí ẹ̀ tọ́nu mọ̀ pé àtúntò ń ṣeun òun ló dáa lẹ́ẹ̀ ẹ̀rí kátó wá kó lórí àtọ́ rírú ìlànà yìí náà kẹfẹ́ rí a ń bá a tajẹ́ mùsùlùmí oríṣiríṣi manhaj ìlànà wa turuq làwọn èèyàn nílé ni kò sẹ́ni tó lè pẹ́tọ́ wọn dá yẹn ló wá gbé ìjà mọ́ni àjùlọ sọ̀rọ̀ jà bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ torí kò sí ẹjọ́ pẹ́tọ́ wọn dá. báyìí lànà yóò dá ọ ní à tó bá yẹ pé ní òun yà kó lànà kọ́lọ́ mú un lọ́dọ̀ ìlànà tí ń tẹ̀lé wọ́ ó sì dúró lórí ẹ̀ pé náà àná ó sàkó síbẹ̀ náà. àkàzálì kàtó yìí nana àní ọlọ́ni bẹ́ẹ̀ ni àkàzálì kàtó yìí nana kàfíìn ẹ̀ sì lẹ́sọ̀ fún kèfèrí màkánù ya'malun níta wọn ní rí láìdáa. lè fẹ́ fi ẹ̀mí ara rẹ̀ díẹ̀ sí ẹ̀ náà kẹfẹ́ nínú fẹ̀mí ara wọn di ẹ̀yin náà náà kẹfẹ́ láyé ànábì ni kí náà jáde sọ́wọ́ dìfẹ́ǹdì jẹ́mọ́ ẹ̀sìn tí wọ́n bá mùsùlùmí náà ti wá dìfẹ́ǹdì yìí. qulubihim yóò padà wá di àdìsọ́kàn tán ló dúró lé lórí lẹ́ni tó bá ní a máa ṣe àṣẹ̀mbáyé wa kò sí tá a lè fún ẹlẹ́dì láti kú ní àtìkúlé lórí ẹ̀sùn pé tí a fẹ́ kúlé lórí ó ti di àkídà rẹ̀ nù ó ti di àdìsọ́kàn tí ó dúró lọ́kàn rẹ̀. falizalika rọ́ọ̀lù bímọ ọ̀hún alẹ́ ìmìnira ṣáàrù wà nítorí ẹ̀ fi yọnu pé ibi táwa iná làá wà tonti bí tó yẹ wà lórí òsè dáa tó ẹ yọnu pé ibi táwọn wà nínú àwọn ní kúrò rẹ. wàhùlá ìlẹ̀bí náà fi gòlùmáàtì àmọ̀gùn àwọn ènìyàn nínú àrùn náà ti ń ríra wàfíbáàtì ni yàtàrọ̀ dàdú gáyọ̀rọ̀ mùtàsàwìn ẹ̀rí lórí àánú náà ti ń lọ náà ń bọ̀. sàmínú kọ́ọ̀dà àmì ìjọ lórí níbi àrùn yìí wàrọ̀ àṣà wàlúmọ̀tìbùrún àwọn táyà ń tẹ̀lé àfìrí wọn dókítà àbẹ̀rún náà ni wọn wàmọ̀lẹ̀ òṣùwòn àwọn tá ń tẹ̀lé wọn. àtẹ̀ntẹ́ ń wọn náà náà ti rí i pé táwọn ń ṣe dà ẹgbẹ́ káwọn kà bóyá ẹni tá ń tẹ̀lé bóyá wọn ti rí pọ́ǹtì dínkù ń ni ìwọ ọmọlẹ́yìn kọ́ olórin táwọn ọmọ ṣe nu táwọn kò lé lórí nu. eléyìí fi hàn pé ní ẹnikẹ́ni tí ò bá ti rìn náà Islam inú òkùnkùn ló wà inú àánú ló wà. ẹ tó ti wà ní òkùnkùn tó wà lọ́nà àánú ẹ̀ lè fi wé ẹni tó mọ̀nà ìyẹn làṣà ìkẹ̀kẹ́ náà níwá ẹ̀ ọlọ́run ló mẹ̀ntí sí àmì kìfìrí tó dájú mùsùlùmí lọ abadan. subhanallah wọn kà tẹ́lẹ̀ àkẹ́nu àwọn afáwà lọ́sàn-án yìí náà ni. tá a kọ́kọ́ mú lẹ́lẹ́bọ. ẹni kódà kó máa ṣe dáadáa sáwọn èèyàn gbogbo ẹni tó bá ti ṣe ṣíríkù oníwà burúkú ni pé káyí pé wà rẹ̀ dání ó kí wà yẹ dáa débi pé kó fọ́lọ́ ní kíni lẹ́tọ̀ rẹ̀. ẹni tó dẹ àsọ amóorenu oúnjẹ oúnjẹ rẹ̀ ọ̀rìn lórí ilẹ̀ rẹ̀ rẹ̀ sára. ọwọ́ àṣẹ tiẹ̀ ọwọ́ àṣẹ dáadáa sáwọn ẹrú rẹ̀ tó dá ọwọ́ àná ń ṣe nǹkan mí ó yẹ ká náà ká láì mú orí ńlá gbájá ṣùgbọ́n èèyàn ní wo bẹ́ẹ̀ tó láti dáadáa sáwọn ẹlẹ́ mọ́ ẹ̀yìn ẹlẹ́ mọ́ ẹ̀yìn pé à kódà ó kà jẹ́ kínní ni o kódà ó dájú mùsùlùmí mi lọ ẹlẹ́ mọ́ ẹ̀yìn mo fẹ́ kó ń gbẹ́ fìyè yóò gbà kínní dáadáa tó wá dáa tẹ́mi tó tẹ́mi mo dẹ́ sáyé ni èmi ń sọ jẹ́ fún ọ ni èmi ń sẹ́mi jẹ́ èmi ní fún ọ ní lálàáfíà ni ẹ tó wá ṣe yọ wá ṣe dáadáa tó ń aláìdáníọ mọ̀tayọ̀ ní rí bẹ́ẹ̀ sọ́dàdì sáadà fáwọn èèyàn. ìdí wa burú pé kéèyàn tó wá máa fi ru ẹni bẹ́ẹ̀ wé mùsùlùmí kò tó wá ṣàfiwé lásán pé ó dàwọ́ tó dáa ju mùsùlùmí lọ rárá ẹ tó bá ní kẹ̀kẹ́ lára tí èsì mùsùlùmí tó bá da dídá rẹ̀ yẹn àá àní túlẹ̀ bá wọn bá ó lò tọ́jú mùsùlùmí mi lọ ṣàpé mi ò tọ́ lẹ́sí rárá dé òun ó dáadáa túlẹ̀ lónìí di ìwé pé gbogbo aspect ló ti yé kí ni ló ti dáa jù lọ. eléyìí kì í ṣe ìlànà àwọn èèyàn rí ni torí pé ntọ́ lọ́run sọ pé wà á ní òkùnkùn ìwà abẹ́ jù síbi ìmọ́lẹ̀ ọbẹ̀ fi wé lọ́run ló wà á ní òmọ́lẹ̀ mùsùlùmí ìmọ́lẹ̀ rẹ̀ lè kéré tí o bá dúró déédéé ṣùgbọ́n bíi ti kèfèrí kọ́. ọlọ́mọ sọ́fẹ́rẹ́ wa tààlà tó wọ́n sọ fún wa pé ní wakadhalika ja'anna fi kulli qaryatin akabira mujrimiha ọlọ́ni báyìí náà la ṣe sí gbogbo olùkọ̀ọ̀kan akabira mujrimiha àwọn ìbá náà mujrimu àwọn ọ̀daràn àwọn aláìṣẹ̀ tọ́lọ́wọ́n láwọn akabira àwọn tani àwọn edas kọ́lọ́n ṣe wá ní aṣáájú bíi dáadáa ni. àwọn ẹni àánú àwọn náà ní àwọn àkábírọ̀ àwọn ẹ̀dá tí wọ́n ń bi àánú. ní gbogbo ààyè kọ̀ọ̀kan náà máa ń wà wọ́n ní gbogbo òlú kọ̀ọ̀kan kò ṣe lù gbogbo ànábì kọ̀ọ̀kan náà bá wọn tiwọn náà pàdé bẹ́ẹ̀ tọ́lá àwọn èèyàn kan tó yẹ pé àwọn náà jẹ́ ògbóǹtarìgì níbi aburú ìyẹn pé bí ọ̀mùsùn ṣe jura wọn ló ń àgbọ́yé bẹ́ẹ̀ náà làwọn èyí náà jura ń bí kíní níbi orí ibú tí wọ́n ṣe. mọ̀kútà máa sọ kẹ̀mí láyà nẹ́bí wọn pọ̀ àmì tábà sọ àbújá alẹ́ àbúlà àbí mọ̀kú àyàn ní wọn ní ronú ká tó mọ̀ wọn nítorí kí ló tẹ̀ yẹ tètè mọ̀ wọn torí pé aburú tí wọ́n ju àwọn yòókù lọ. ayé fèrè àwọn náà ẹ̀rí fèrè àwọn kọ́ọ̀rù náà amán ẹ̀rí gbogbo àwọn ẹ̀yìn agbókùn bíi aburú ẹ̀wọ̀n tọ́nà ọba sọ́nà wa tààlà sọ fún ẹ pa àwọn samud ìjọ ànábì wa sọ́ọ̀lẹ̀ ẹgbẹ́ wọn béèrè àmì lọ́wọ́ ànábì ọlọ́run fún ara nkúmi ra nkúmi dé nkúmi abami ìmú mi tiẹ̀ àná mu ti wọn òjò tó bá mọ ẹ̀yìn ò gbọ́dọ̀ mú o nkúmi gbogbo dògbé òjò tó bá mọ gan nílòmí púpọ̀ mọ́ kí ló dé sí ra nkúmi à ń wò pé à àwọn gan mọ́tẹ́ saburú tó mọ́tẹ́ jó lórí ibú tó àmì ti tàdí mọ́yìn ṣùgbọ́n kí lọ́lọ́ sọ ìdí ń bà á sá àṣìkọ àtùgbọ́n ètò tó yọ lórí ibú jù yẹ́rì pé àwọn àkábìrọ̀ wọn nù pé kí ni ó ṣẹlẹ̀ ẹ̀sẹ̀ kan máa takò dodo sí ẹ̀rì pé lẹ́bùn ó yàtọ̀ sí lára kó máa gbèrú kó lẹ́nu ká ẹ̀jẹ̀ àmọ́ ti máa bọ̀ kí ni kí ni kí ni ó ṣẹlẹ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ sẹ́ẹ̀pẹ́ tí ó tún le ju tàwọn ẹ̀yọ́ pọ̀ lọ ẹ̀wọ̀n tọ́lọ́ ń pẹ́ ni bá a sàwọn ní ẹfimílẹ̀ ẹ̀jẹ̀ lọ bá ẹ̀jẹ̀ lọ pa kí ni ó ṣẹlẹ̀. faqala lahum rasulullahi naqatallahi wa suqyaha anabi ọlọ́run sọ́ọ́lì nípa ah, ẹ fi rànkúmí ilé pẹ̀lú mi ti mú gbọ́dọ̀ ti pa láti kọ́ mọ́mọ́ ni. fakazabuhu fa'aqaruha ẹ̀kọ́ anabi ọlọ́run nírọ̀ ẹ̀ ti padà pa rànkúmí. ẹ rí i pé ọlọ́run máa sọ fún wa nínú àwọn ànábì tó ti lọ pé wà kọ́ lálẹ́ mi ń kọ́ àwọn mọ́láwù ni àwọn airline àwọn èèyàn ńlá bí àwọn olóyè bí àwọn aláṣẹ ẹ̀rọ náà yára takò dúró jù ẹ̀rọ náà kọ́kọ́ takò ànábì kọ̀ọ̀kan dáwà nù sọ́tò làárọ̀ fọlọ́run sọ fẹ́ pé àwọn èèyàn ńlá náà kọ́kọ́ dìde àwọn èèyàn ni àkábírù mùjìrìmí yà fún aláyé kí wọ́n yẹ arọ́dínà àánú lè kàkọ́ ní yàtà ni ọlọ́run tá a bá fẹ́ pàlú kan run àmọ́ ríná mútírọ̀ fi ìhà àwọn náà tún àwọn mútírọ̀ àwọn tó ń gbádùn àwọn ọ̀gá ọ̀gá iná kọ̀kọ́ balẹ̀ jẹ́ fàfàṣà kò fi ìhà iná kọ̀ wúwa kò pé àwọn náà jẹ́ àwọn olórí àwọn aláìgbọ́rọ̀. wàṣà dàtúkọ̀ yá nù hàn tẹ́gbẹ́ ìkọjá àlà tiwọn yóò tún gbópa ju àwọn yòókù lọ. lìyẹ́mùkúrú fìyà ànámọ́dé ti ń bẹ̀. bilkadi'a wà dáwàtí ila sabili ṣèitọ́ọ̀nù. ànámọ́ pa àwọn yẹn sọ́nà ṣèitọ́ọ̀nù. ومحاربة الرسل وأتباعهم بالقول والفعل أنا قوتي àwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn tó ń pèpè síbi òdodo bilkowli walfi'il wọ́n máa sọ lẹ́nu wọ́n tún ṣe níṣẹ́ ẹlòmíì fẹ́ kó dodo gbérí nínú àwọn míì tá a rí láwọn àsìkò míì wọ́n ní òtún máa pẹ́ láwọn lẹ́yìn tí ń ṣe tọ́lọ́mù bí àwọn àfa. وإنما مكرهم وكيدهم يعود على أنفسهم gbogbo èdè tó ń dá gbogbo àbòsí tí wọ́n ń ṣe orí wọn náà ni ó padà padà sí. ìyẹn ló fà dé pé ẹni tó bá gbódòdó dání náà gbọ́dọ̀ dúró déédéé. ó gbọ́dọ̀ dúró déédéé o. bàbá ni wàkàtà àlùkàyé jẹ́ àlùlọ́wù kìbára àìmọ̀tìlúdà. وأفاضلهم ينادلون هؤلاء المجرمين bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe àwọn ẹni rí àwọn atáǹpẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́run àwọn àfáà dáadáa tánà máa gbógun ti àwọn alátakò yìí. ويردون عليهم أقوالهم ويجاهدونهم في سبيل الله ama dọ́rọ̀ padà sí wọn láti máa gbógun tí wọn lẹ́bi ráwọn àfẹ́sìn nínú wáàsí wọn tá a máa ṣe nínú nǹkan tá a kọ ẹnu máa gbógun tìlú àyàn bẹ́ẹ̀. alimami ahmed rahimahullah ta'ala àwa náà máa ń tí bàbá fojú lórí fitinatu fitinatu kini fitinatu khalikul qur'an fitina pé ṣe qur'an ẹ̀dá ni àbí kì í ṣẹ̀dá àwọn tá jẹ́ àwọn abẹnugan nínú àtàn fojú ẹ̀sìn wò àwọn ni al-Mu'tazila lásìkò gbà wọn tọ́sí súnmọ́ àwọn ọba. àwọn ọba náà wá ń wo gbẹ́ tó bá sọ pé Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ni. Muhammadu Muhammadu jìyà ọba akẹ́kọ̀ọ́ ìmí tó jẹ́ ìlú ìlànà náà tó ń ṣe bá lọ kẹta náà tó jẹ́ ńgbàdíyẹ náà tó irú ìlànà náà kó lè pẹ́ lẹ́ẹ̀kẹrin ṣàlẹ̀ mutawakkil ala Allah òun lọ́nà wa fi ṣàánú mọ́ pé Imam Ahmad ló wà lórí òdodo. bàbá òye wọn kò eléyìí náà jẹ́ ẹ̀kọ́ fáwa náà ọlọ́run ní wa kadhalika ja'alna fi kulli qaryatin akabira mujrimiha liyamkuru fiha ọlọ́run ní àwọn ẹ̀kọ́ ó jábẹ́nu gan-an wọn ó jẹni tó tóbi láwùjọ ọ̀daràn sí ni wọn wọn máa gbógun tẹ̀sìn. bọ́nẹ́lẹ̀ wàá mìkan gẹ́gẹ́ ń tán fojú ìdaràn hàn ẹsẹ̀ mú múlẹ̀ wọ ìdáwìlì àyàmù bẹ́ẹ̀ni wọn bẹ́ẹ̀ni àdá ìhìm ẹ máa wò látara ìdí máa ń sábà ń ṣẹlẹ̀ ìgbà wa máa ń yí láàrin wọn àtàwọn tani àtàwọn ọ̀tá wọn bó nígbà tí wọ́n yí ó lé pé ńgbà mi ọ̀rọ̀ àwọn ọ̀tá wọn ni ó lékè bóyá làwọn èèyàn ó ṣe kíni náà. dábìlì nù gbàmí yóò dé pàtàkì gbọ́dọ̀ dání ṣùgbọ́n tó bá lọ tó bá bọ̀ náà bí tẹ́ yí bí tẹ́ jọ yíra wọn títí adé padà lékè ẹni tó wà lórí òdodo ni. wáyé nàmà sábàtà àkàbìrọ̀ mùjẹ̀mín alàbà àtẹ́lẹ̀ wà kọ́ mú bìrọ́dì àkọlé rìjẹ́ àti bí rúṣùn hásàdà mínú wà bàgìyà. ẹnláwọn ẹlòmíì nínú àwọn tó jẹ́ àwọn èèyàn ńlá ta ní ń takò dodo yìí kì í ta mọ ẹgbẹ́ mi ṣe bóyá òdodo tó fẹ́ nílẹ̀ látọ̀dọ̀ ànábì ọlọ́nkán òun fẹ́ kó nílẹ̀ ẹ̀rí bóyá súnà tó fẹ́ nílẹ̀ látàkọ ìpàṣẹ àfa súnà kan kì í ta òfẹ́ kẹ́lómi fẹ́ kó nílẹ̀ nǹka ọmọ kéèké ńjọ la bí wọn ná ńjọ ná kéwú ná bóyá ó jẹ́ sí fún mọ́mù ní. kéèta lẹ lómi òfin ṣèkùrùmọ́ kò ní sọ pé kéèta ni wọ́n yóò mọ ẹni tó gbé dání òdà fáwọn èèyàn náà ni. ọlọ́ni wọn máa dẹ́tẹ̀ láti fi dòdòdó rú. wàmọ́ yẹ kúrú na ilà bí à ń fúsi hìm wàmọ́ yẹ ṣòro nù. kéèta tó ń gbé wáyé àti kò ní dá lórí ẹnìkan orí wọn náà ni ó padà dá lé lórí ṣùgbọ́n àwọn ò padà sí torí pé ṣe ọlọ́run yóò dókè yóò débi tí ń lọ kataba Allahu la'aglibanna ana wa rusuli ọlọ́run ti kọ́ ọlọ́run ti ti fi múlẹ̀ bẹ́ẹ̀ pé tọ èmi tèmi àtèmi èmi àti tòjíṣẹ́ èmi tiwa ni ó lékè inna Allaha laqawiyyun aziz sọ̀rọ̀ kọ́ ba alágbára lọ́wọ́ ọba ọ̀jọ̀gbọ́n ni la'aglibanna ana wa rusuli ọlọ́run kan pa ni tèmi àtòjíṣẹ́ mi ní òlèkì ìwọ́n lè máa dẹ́tẹ̀ ètè ẹlòmíì gan ni máa mú kí òdodo lè tẹ̀ nílẹ̀ ní nígbà mi ṣùgbọ́n ẹni bá ní kí wọ́n á di òdodo kó túbọ̀ dúró ṣinṣin kó àgbọ̀rù nǹkan báyìí ni ó máa ṣẹlẹ̀ tó ẹni tó bá gbódòdó dání àyìn ó wà láti ètè sí láti léèyàn sápò lọ́dọ̀ rẹ̀ nítorí pé bí ṣe ń sọ̀rọ̀ bí ṣe ń ṣe ń takò lánàá ọlọ́ni tí àyà bá wá dé bá wọn. tọrọ ọlọ́run bá wá dé bá wọn. pé tọ́lọ́ mọ̀ wéré o. kọ́ọ̀lù ìtàkùn náà ni pé lànà mìíràn àní gbàgbọ́. àní gbàgbọ́ àtàánú táàmì ìsìlámà ó ti ya rúṣùlù ńlọ títí tí wọ́n fi fáwọn náà nílùú tó fáwọn anábì ọlọ́run. mí náà nùbú wá ti wà rú àná fi já nẹbi ẹ má wò nǹkan o ó lù àtàn nẹba dá nẹbi kẹtọ gba ọ̀rọ̀ Ọlọ́run bá gbọ́. wáyà wà fi hàbà ìjọrọ mímú àdàbà. tádé ta kò báyìí jẹmọ Ọlọ́run tó o sì sàwọn nílànà bí Ọlọ́run. wà á jìbò bí ànfọ́sìhìn àti ìjọra ẹni lójú pé ọmọ ìjọra ẹ lójú Ọlọ́run lè yẹ àbí tó yẹ pé wọ́n fáwọn náà nínú tó fáwọn náà. watakabur ala alhaq bákan náà yìí máa ṣe mótómótó sí ìgbà òdodo òun ni. àtọ̀pẹ́ àlẹ́bí ti dìfáì mótómótó fún wa kí ló àlẹ́bí sọ. bátẹ́rù alhaq oníkéyàn lódodo kó má ṣe kíni kó má gbà ara mi mótómótó ni ẹlòmí ò mọ ẹni tí ń sọ òdodo fún kò ní wò òdodo tí ń sọ ẹni ní wàá òpè àti lágbájá ní wàá sọ̀rọ̀ ní wàá tẹ̀lé káìpọ̀rọ̀ rẹ̀ ló sọ lé mọ́ tẹ̀lé ṣùgbọ́rọ̀ tí ń sọ kì í sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ó kẹ̀ gba ẹnu tí ẹ̀ jáde pé kọ́ tó dúpẹ́ fún gan ni àwọn ọmọ gbọ́dọ̀ ń ṣe rí yín o kódà kó jẹ́ dèdè ọmọ ọmọ rẹ̀ kó jẹ́ láàrin bàbá sọmọ kó jẹ́ ọmọ ló sọ kì í sọ̀rọ̀ rẹ̀ lọ fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tẹ́yẹ bá bọ̀ ká ẹ̀yin bàbá yìí ẹ̀ tẹ́ ẹ̀ mọ́ tẹ́sí mọ́ ọmọ yìí lẹ́ tún tẹ̀lé nítorí kí wọ́n sọ wọn pé òun tẹ̀ lọ́mọ mi o ọlọ́run àtìta ni àtòjíṣẹ́ rẹ̀ ní tẹ̀lé. ẹ̀sìn bọ́mọ yìí ló sọ fún mi bẹ́ẹ̀ ni torí pọ́rọ̀ ọlọ́run ló sọ fún mi kìí sọ̀rọ̀ rẹ̀. ṣùgbọ́n àwọn kèfèrí náà burú débi pé wọ́n tún bá dórí ànábì ọlọ́run pé ànígbà mi ìwà yín sọ̀kalẹ̀ fún fọwọ́ náà. mọ́tòmọ́tò bàtọ̀rẹ̀ lè hàp kéèyàn lódodo tó mọ̀ jù wọ́lẹ̀ fún. wàtà hajjúra aláfọ́dìlẹ̀ láìwọ̀ ìsìtáàni. àbíkó jẹ́ pé olórí ọlọ́nkán náà rò rẹ̀ sọ́dọ̀ tiwọn pé àfi tó bá gbọ́dọ̀ tiwa ìkà iná máa ń ṣẹlẹ̀ láàrin oníjọ oníjọ ò bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ tí wọ́n bá sọ fún ọ tí èèbá ti dìjọ wọn kò ní ṣe kíni kò ní gbà á. ìṣesí ìjọ ṣe sí ẹ̀kẹ́fẹ́ ni ó lè má sọ lẹ́nu o ṣùgbọ́n ìtẹ́yìn wọn máa gbọ́ ẹgbẹ́ nítorí kí èsì ìjọ wọn kọ́ ló sọ ni ẹ máa wò tára àjọ náà bá padà wá sọ́rùn nǹkan yóò tẹ̀ wá ju wọ́n lẹ̀. ẹni ẹ kèé ṣe kọ́lọ̀ tànẹ́bì ní tẹ̀lé mọ́ nǹkan mí ní tẹ̀lé o. alárúbá máa kọ pé ní àlè hikima tó dọ́là tó lè mu'min hikima ọgbọ́n àtòyè ó sọnù fún mùsùlùmí haythuma wajadaha gbogbo ibi tó bá ti rí àbí aynama wajadaha gbogbo ibi tó bá ti rí akhadhaha yóò gbàmú náà a sọ fúnra pé ní àìlè jòkótó ní bídíà àbí bèlè kẹfẹ́rí láti jòkótó kẹfẹ́rí àwọn tó bèlè àkàmọ́gó àṣẹ tóra burú ni ó pọ̀jù ní tí ó mọ̀ sọ bẹ́ẹ̀ lóní bídíà ìwé àwọn àjòkótó ọ̀rọ̀ kẹ́kẹ́ jáde látẹnu rẹ̀ náà ní kókè tó àti wàlẹ́ sí àbájọ wà mí kan ṣé torí pójó ní bídíà tó sì jí òtó ló sọ àgbà bá nígbà àgbà àtẹlóní bídíà yìí tó sọ ó sọ̀rọ̀ tọ́lọ̀ tàbí bíbẹ̀ òun. Iblis ṣèbó ló ní kí Abu Hurairah máa ka ayatul kursi gbàtà níbi gbọ́ kí lànà ibi sọ sọdá kọkà òótọ́ ló sọ fún ẹ èrè Abu Hurairah ọwọ́ kàtó bó tẹ̀ yẹ pé òpòrọ̀ ni ṣùgbọ́n ètò sọ ó bá tọ́lọ́ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́nu tí o bá ti jẹ́ jọ wọn ló sọ tí o já wọn ẹ̀dá wọn ló sọ tí o já wọn míṣánná wọn àwọn àmírù wọn àwọn mọ̀kádà wọn àwọn mùdírù wọn àwọn òstáàsì wọn kò ní ṣe kínní kò ní í gbà á kóra kẹ́ni yẹn fi tó hàn nù Kùránì kó fi tó hàn nù kutubul siha wa sunan wal masanid kò ní í gbà á àdìsí anábì ní wọn sọ nàbí dàwùd ó ń rè é kódà rẹ tó yẹ pé tíra rẹ gẹ́nẹ́ rẹ tó fi tẹ̀lé fún ká jẹ nílé yìí ó náà níbẹ̀ yóò wá yẹ òkà sósì wà mí ṣùgbọ́n ká wí pé olórí wọn ló sọ fún wọn kódà ká má gbé tíra ó ṣe kí ni yóò ti gbà. ìṣesí yìí náà kẹfìrí sọ fún ànábì ọlọ́run pé lànà mi náà ànígbà àtànú tá a ti tẹ́bi fáwa náà mísílá máa bó ti àrùsùn lọ́wọ́ inú tán fún àwọn. rí dáadáa irú ẹkí ni ẹ tún dùn pé ọtún rí dáadáa kankan ètò wà ní owó ẹtẹlẹ. ọlọ́ni wallahu a'lam haythu yaj'alu risalata ẹ̀rọ yẹ kan fún ẹni tó fojú ìṣẹ̀lẹ̀ ọlọ́ni mo mọ ibi tí ń gbéṣẹ́ mi ka ẹ̀yin òwò tiẹ̀. ẹ lè kọ́ lọ́n pé ibi tó yẹ kó ti máa débi ọlọ́run jáde kó mu jáde ni. gbàtẹ́ sọ lóṣèlú inú ẹ̀sẹ̀ dògbò fún ẹni kò wá láti k ìyẹn tọ́lọ́ bá ti mú wá lójíṣẹ́ ọlọ́run ìran wo ló ti wá wá yìí kò sí tó kẹ́yìn o ẹ gbọ́dọ̀ ṣe kíni tẹ̀lé ni. ọlọ́ni ọ̀gbọ́n àwọn ìlànà ẹ̀sìn yẹn jà lórí. níbo ni orúkọ ọlọ́run méjì ti pàdé papọ̀ wọ́n bá máa wá káàkiri àyà iná máa mẹ́ńṣà ẹ̀ wò kí ló kọ́kọ́ wá lákọ́kọ́ lànà mìíràn àtà nùtì nùtà nùtì yá mísìlá máa hùtì àrùsùlùmọ́ ọ̀là ló parí mẹ́ aláwọ̀ mi tó wá tẹ̀lé pé aláwọ̀. bẹ́ẹ̀ náà kẹfẹ́rí mẹ́ka náà sọ pé láwùlá ló sì la asal quran quran tán fún mọ́mọ́ ìka ìpẹ́ sọ̀kalẹ̀ alárọ́júlì fún yẹ̀kan minel kọ̀rìyàtẹ́ ní azim èèyàn kan tó tóbi ní ìkan nínú ìlú méjèèjì yìí wọ́n ní ìlú tó mẹ́ńṣẹ̀ náà ní mẹ́ka àbí ìlú tó if pẹ̀tà náà lọ fún yìí ká ìpẹ́ èèyàn kan tó tóbi tó fún ìyàwó ọmọ pé ọ̀dọ̀ ẹ̀ ló yẹ ti wà bẹ́ẹ̀ ni ibi tó ló ti jáde àyílà lé lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọn bá ní ìsọ. bí ó ṣe ṣe kíni bó ṣe ló ṣe jọba lé wa lórí wa nahnu ahaqqu bil mulki mọ́lì àwọn alẹ́ tọ́ sí jùlọ. wọ́n làbí yóò ta sáà tàmínà lè máa kò lówó kò lówó púpọ̀ tẹ́ kọ́lọ̀ níbi tí ó ti yọ ọṣẹ rẹ̀ jáde. qala inna Allaha astafahu alaykum. anábì ọlọ́run yìí wá sọ fún pé ọlọ́run ló ṣe alẹ́ sáà ó ní kó jó lórí iṣẹ́ ọlọ́run ẹ̀sà ni kẹlẹkẹlẹ nìkan ló tóbi nílé bá lóye kó ti jáde ẹ̀sà ni ẹ̀yin tẹ́ ẹ bá jó lórí láyé lẹ̀ máa ń ṣe yìí. ṣùgbọ́n iṣẹ́ ọlọ́run jáde bí ọlọ́run ẹ̀sà ni. mubasatan fil ilmi wal jismi ó sì fún ní agbára ìgbàláàyè nínú ìmọ̀ ẹ̀sìn ẹ̀yin tẹ́ sọ ilẹ̀ ẹ̀fẹ́ gbórí dúró ẹnìkan mọ̀ sọ lẹ́nu pé àfa ẹ̀rẹ́ ló kàn pé àfa tí ó bá ti wá lu báyìí òun ní tẹ̀lé tó gbé báyìí lóye káfá ẹ̀sìn ti máa jáde ẹ̀kọ́ náà bá níbi tí ó ti gbé jáde ni. mọ̀ là lọ́lọ́ lọ́wọ́ ni jàmá àtàtà máa pẹ́ra wọn fásán lé kí ó báyìí lọ́dún jáde ẹni báyìí bí ló yẹ kó ti wá tí ó bá ti wá bẹ̀rẹ̀ ní tẹ̀lé. bẹ́ẹ̀ náà làwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ ara aburú ti ń bí sáwùjọ nù. sẹ́fẹ́ kọ́lọ́n bí ó ṣe gbéṣẹ́ rẹ̀ jáde. Allahu a'lamu haythu yaj'alu risalata mẹ́sẹ̀jì ẹ̀bí tó bá wù. onímọ̀ ń gbé sí ibi tí ó yẹ ká ọ̀pọ̀lọpọ̀ ọba ní israẹli tí ó yẹ ká gba fanibà muhammad sallallahu wọn rò pé báwọn anabi ṣe ń wá lọ́dọ̀ àwọn ọba ní israẹli ni ẹni tó jẹ́ gbẹ̀yìn wọn ní òsèkínì yóò wà nínú àìwá nù wọn lásán ó yẹ ká kéta. súnà lọ́lọ́ lọ́wọ́ pé báyìí ló ṣe yẹ kó ṣe yìí báyìí ló yẹ kó ti gbé jáde ọlọ́ọ̀ni sọ̀gáàrù mọ̀ báwọn lọ́dọ̀ ọlọ́ọ̀ wọ́n bá pè kán sọ̀gáàrù ìyẹpẹrẹ káná ya kíyèsí inú tó lè fa yẹpẹrẹ fún yẹn ni kéèyàn rí ṣe ọlọ́run kó mọ́ gbà ìyẹpẹrẹ ò mọ́ bá o ó ní bí àbújá àbúlábí onímọ̀ọ́sẹ̀ rí ìlú mọ́kà kọ́lọ́pọ̀ tó gba nábì dìde ṣùgbọ́n kí ló sọ dẹ́ni ìyẹpẹrẹ dòní ẹ́ àìgbàgbọ́ fún un tẹ́fẹ́ gbọ́ abúlábí lẹ́yìn sáfẹ́yìn ni ọjọ́ tó bá gbọ́ abúlábí mi gan ọdún ọkọ ọlọ orúkọ tó ti yẹ pẹrẹ ni tọ́wá gbọ́ bìláàlì tó ṣẹrú dé mọ́kà ṣùgbọ́n ń gbà fọlọ́ ń gbà fánẹ́bì tọ́wá gbọ́ bìláàlù lẹ́ni nǹkan yìí ni ó nǹkan kó sọ bìláàlì táwọn lè sàbúyà àlè abúlábí mọ́ ẹ̀rí gbogbo ẹni tí bá ti ń kọ́tọ́ lọ́n sọ̀gáàrú ò mọ̀ bá wọn ìyẹpẹrẹ ọlọ́ọ̀ni iná lẹ́bí náà yóò ha dúnà lọ́ha wà rọ̀ṣúlà àwọn tó ń gbógun tó lọ́n tó jíṣẹ́ rẹ̀ kòlẹ́ àríkà ń fi azalin inú àwọn azalin inú àwọn èèyàn yẹpẹrẹ náà mọ̀ wá tẹ́ ẹ máa títóbi wò wọ́n á dìde èèyàn yẹpẹrẹ látàá pẹ́ńtà kò tọ́lọ́run àtọ̀jíṣẹ́ rẹ̀ ọlọ́run gbogbo àwọn tó jẹ́ pé ní wọ́n jẹ́. kina bi gafo dodo nito kina bi gafo dodo jama tori kirima kase ti tobi tɛ afɛ tobi o isi kɔ to kini o ja ti lɔdɔ lɔ iyɛpɛrɛ se are tɛ pe olori ilu ni ɔbɔ alu ni olowo ni onipo ni asaju ni sugbon ro dodo ko wo ko n da saju ko ɛ ko n jo nipo ko ko jo lɔrɔ wa jura rɛ lɛ o wa tɛriba fɔlɔ ajura rɛ lɛ fɔ dodo. àyìn wọn pa sẹ́yìn ní tó àmọ̀ tẹ̀lé àwọn yẹn báyìí tó wọn tẹ̀ àárín yẹn rò ìsìkọ́tò kí ló já sí àgbéga ni anabi ni máa ń ta wá àdọ́ àlèláyé rọ̀fà ẹnikẹ́ni tó bá rẹra rẹ̀ ńlẹ̀ fọlọ́ ọlọ́ọ̀dẹ́kìnrin. الجديد أتيالي سايرو بما كانوا يمكرون لا ترى إدتي إبتك بلوتيوانشي لوليبو ناسي دوجو òdodo bolẹ̀ so eléyìí jẹ́ ẹ̀kọ́ fún wa wàá pè ní kámọ́ ríra wa kámọ́ la ti tó làwa fi ní gba òdodo àfọ́ òdodo lẹ́yìn tani lọ́wọ́ ọmọlé kéwẹ́ gbogbo à ń yọ̀ lákẹ́yìn kéwọ́ náà tó ti sá àmọ́ lọ́pọ̀lọpọ̀ ẹ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ sọ pé àfa sì sọ ẹ gbọ́dọ̀ fi dára àfa nípa ìgbà ẹwà rìn yìí wọn kún mi láì báyìí lórí ẹ̀rí mẹ́gbàá tí ìgbà múlẹ̀ lómi ò tó jẹ́ pé ọmọ kọ́ ọ̀nà bàbá ọmọ kéwú kọ́ àtẹ̀tẹ̀ kẹtẹ bá kọ́ọ̀lù rẹ̀ gẹ́ tẹ́fẹ́ tó pé tó ṣe tó rọ́ǹgì ní gbogbo tó pé ẹ ṣe èpè ní òkú pé kò ní dáa fún yín lórí fóònù náà ìlú wa yín náà láti rí gbogbo yìí nípa pé mo tó mo tó gírí mọ́ káyìí a àtìlẹ́yìn tí ń sọ lórí fóònù pé ọtọ́rìtì làwa àwọn àfa àtẹ́lámìlá ka nínú mọ̀ ẹ̀rí ní àwọn sheikh nasir al-Albani tí baba fi kú ìjọba ń pẹ́ra ní àná àtúpọ̀lá ní tọ́líbùl ilm àná tuwailibul ilm ọmọ akẹ́kọ̀ọ́ kékeré kẹtìtì ìdọ́mọ akẹ́kọ̀ọ́ ládùúrú iṣẹ́ tí baba ń ṣe ìwà aláìmọ̀ kan máa ń pẹ́ra rẹ lọ́tọ́rìtì pé ní tí wọ́n bá ti sọ làbí òmọdé kíni làbí òmọdé àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin kò lẹ́ni tó sọ. So. ìmáàmù Abu Hanifa ó ní ẹ̀mẹ́sì gbogbo ń tábà sọ nílẹ̀ mọ́kọ́ torí àmọ́ rí nǹkan lẹ́ni kátó láàrin mọ́ nígínní lọ́la. Al-Imam Malik ó ní kullu yuqasu min kalamihi wa yurad gbogbo yẹn lálé múnú ọ̀rọ̀ rẹ̀ wúwo yẹn láti dọ̀rọ̀ rẹ̀ sí gbá ìjẹsọ̀ yókù díẹ̀ káàtó. illa sahiba hadha al-qabr ọwọ́ yìí ṣírí ilà kọ́bùrì rasulillahi sallallahu alayhi wa sallam wọ́n láyà fẹ́ tó wà nù sàárè ọ̀kan ìsì nà kárí sàárè ànábì njọ́ nà nílùú Madina àwọn àfọ àtẹyẹ pé ní ẹn pòrọfẹ́sọ̀ ẹn dọ́kítọ̀ ni tábà gbé wọn sí pọ̀ àwọn tá à ń sọ yìí àìsí ìdẹ́sẹ̀ bàtà wọn o tó ti bẹ́ẹ̀ fààyè lẹ̀ pé ọ̀sẹ̀ gbogbo táwọn bá sọ náà ní òun rí bẹ́ẹ̀. bákan náà alimami Shafi'i rahmatullahi ọ̀rọ̀ tiẹ̀ tiẹ̀ pọ̀ ó ní tó fẹ́ tí súnà bá hàn sí tó hàn sí ayé turuka kó wá fi ilẹ̀ lè kó lè ahadi nítorí ọ̀rọ̀ ẹnìkan káyì nà má ká nà mo bẹ́ẹ̀ yẹ kó ṣe kó jẹ́ ó sọ wípé wípé ní ìlà sọ àlẹ́ hadithi ìlà sọ àlẹ́ hadithu fàwọn àmàfi àbí tẹ́bà tí ọlọ́run kan tó nílẹ̀ lọ́dọ̀ ànábì kódà bí ìsọ lọ́sí àbí tèmi náà àbí kí ni wàá bá pípé tẹ́lẹ̀ tèmi òdodo náà ni ó wà nílẹ̀ àwọn míṣánná wò sọ pé kọ́lẹ̀ ti filẹ̀ pé ọjọ́dẹ́ bá ní torí ilẹ̀ kó dàbí ìsọ́ ó ó lè pé ìgbọ́rọ̀ yíyé kí gbogbo mísẹ́nà kọ̀ọ̀kan àfa kọ̀ọ̀kan pé ọjọ́dẹ́ bá dín lódodo kó dàbí ìsọ́ òdodo ìyẹn ni ọmọ kí wọ́n àfa kò ní lọ gbọ́rọ̀ àfa mi kó lóun ní ti gbà àfi táwọn afáàmì bá dé kí ni wọ́n bá sọ. alimami ahmed rọdí ala rahimahullah ta'ala oní látọkọ lédìn mọ́kọ́ sèmi wàlá màlíkà wọn kọ́ sí màlíkì gọ́gọ́gọ́ máa tẹ̀lé wàlá ṣàfihà wàlá làwùsáì ó ká gbogbo àwọn àyímọ̀ jàǹkàjàǹkà láyé wọn gbà wọn ni fàkúsù mi ní haisu àkàtù ibi tán ti mú ní kí wọ́n lè dé kí ni kò ti mọ̀ mọ́ àwọn táyà fi mótómótó táyà fi ṣẹ̀ṣẹ̀ mọ́ ìṣe mótómótó gbìyànjú lódòdó kò ní gba ìṣesí ẹ̀kífèrè rírà rẹ̀ tó rírà rẹ̀ láwùjọ nínú agbádébí òdodo tábàlà gbọ̀rọ̀ yìí tá a ṣe é sìn tábà ń bèrè pé ta ló sọ fún yín kọ́ kí lágbájá ni à níbo lílé àwa wà sí mi ẹ̀sìn ní tí ò bá mu láàrin ara wa náà ká náà sọ́ra ni ayọ̀ pé a kíláàsì ayẹlẹ kéré tí ọ kọ́dọ̀ lè jọrọ̀ dẹ́wù sísọ́rí àwọn akéde ẹsẹ̀ mẹ́sẹ̀kì ọwọ́ àmọ́ wọn gà yín ò tí ì débẹ̀ ni ó fẹ́ rúmọ ní ojúno àti débẹ̀ kọ́ là ń sọ àlọ́ ẹsẹ̀ mẹ́sẹ̀kì bẹ̀rẹ̀ náà nù ẹlẹ́ mojú kéde yìí bí ó ti padà débi ọ̀rọ̀ ẹ̀sìn náà nù lọ́kà káwọn ní ọmọ sani ìdádì lọ́wọ́ akọ̀rẹ́ tèmi tí mo wà ní jábíà ẹ̀rí ẹni lórí prógámù lọ́mọ awalu sanawi ló ti pe sẹ́kù bùnúbà sàkíyèsí lórí prógámù náà àbá ti ṣàdúrà òpin tó òótọ́ ni. téèyàn bá tẹ̀ wá ń ṣe mótómótó téèyàn gẹ́ kó dá kó tún wá bá débi kíni débi tọ́lọ́hún ìyẹn lẹ́lọ́mí ló fi leni. lẹ́ni ètò yẹ kó rẹ ìyá apá yẹn ńlẹ̀ ó ní ọ̀rọ̀ ọmọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n ìmọ̀ náà mí kọ́ lé ní wá sí kiri lọ́dọ̀ ní mọ́tòmọ́tò wọ́n mọ̀ pé irú mọ̀tọ́ ní akọ́kọ́ ń tí ìbá dẹ̀jọ́ ní mọ́tòmọ́tò tẹ̀lé ká àgbà tó ti kẹ́kọ̀ọ́ náà ti wá rọ̀ ń sìn ìgbẹ̀lẹ̀ mi ti abẹ́rẹ́ mọ́tòmọ́tò kò sẹ́ tó lè sọ̀rọ̀ mọ́ nítorí bá sọ nìkan lábẹ́ ọmọ ṣe kiri ni ó mọ̀ gé eléyìí tí ó bá mu ni yóò sì mọ̀ sọ fún ẹ kàlẹ́ má gbọ́ lẹ́nu mi torí pé èmi náà wà ń bi dáadáa kò ní sọ bẹ́ẹ̀ yóò máa nọ lífà rẹ̀ lọ́nà ilé ìlànà tí yóò dání kọ́lọ́ wa subhanahu wa ta'ala kò sọ wà ń bẹ́ẹ̀ wa sallallahu wa sallam.